وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا فصل الله أتريكات جسمي أن أبوى محمد كان الله سبحانه وتعالى كبانو كاتي جميعا كبانو كاتي جميعا صحابة كبانو كاتي léyìí tó ní ìtẹ̀síwájú lórí kíra مقدمة رسالة ابن أبي زيد الكهرواني رحمه الله تعالى إن شاء الله تعالى درس لنا مدارس في القرآن بين السؤال كلام تشعر وسؤال أبان خطيبي والطاعة لأئمة المسلمين وطبعا بالنسبة إنه يجوز أن يقتل عن أئمة المسلمين أما كان هو أئمة طبعا أئمة المسلمين أن يجي لكتب الولاة أو الحكام والعلماء أو الجبهة àwọn aláṣẹ àwọn olórí wọlé ìlànà àtàwọn afẹ́sìn àwọn ní àwọn ìlàtúndì ọmọ àwọn méjì náà àfi rí ẹ̀rí fún méjèèjì nínú sọ́ọ̀tún nìsa wọn ni yá ayé náà nà mú ẹgbẹ́ náà wà gbọ́ àti wà àti ẹ tẹ̀lé ọlọ́run ìrẹ tẹ̀lé ọlọ́run ọlọ́ alukur'an máa fi ọ̀rọ̀ sí wọn nígbà tẹ̀lé ẹ tẹ̀lé òjíṣẹ́ wa orí amẹ̀rẹ̀ nínú ẹ̀yìn àti àwọn aláṣẹ àwọn afáàní aláṣẹ tó gbà lérò nínú ẹ̀ǹtìmọ̀rọ̀ ọ̀ṣùkà àwọn alétò ìlú àwọn aláṣẹ ẹ̀rọ lórí alimọ́ mi kọ́ yìí ní rahmatulah alẹ́ àtàwọn fáwọn náà ní káàkiri ayé ayé rẹ̀ ọlọ́run àti ọlá wà àti ọ̀rọ̀ sóòrò ó dákẹ́ nínú padà níbi tí ìtẹ̀lé ti àjíṣẹ́ náà àti ọlá wà àti ọ̀rọ̀ ó pẹ̀lẹ́ méjì ṣùgbọ́n wà tó débi àwọn olórí oníwà owó lè ní nǹkan àtàwọn aláṣẹ nínú ẹni wà àti òsì nìyẹn ẹni tó lè pẹ́ tọ́ àtọ̀lá àtọ́wàtọ̀ rọ̀sùn tọ́ àtún mùsùlùmí tó dá dúró ni. ṣùgbọ́n ìjẹ́ àṣẹ ìtẹ̀lé àṣẹ olórí tí ẹ wà lábẹ́ ti tó bá kìtàbù wà súnmọ́ mi àbí tí o bá ti tẹ́sẹ̀ bẹ́ẹ̀ làwọn ẹ̀sọ́ pé nílá pápá lè máa lóókè ìmáàfíà tó ń sáré àní tẹ̀lé yẹn ní bàbá ti ṣe lọ́wọ́ bákan náà ní ìnáma tọ́ atú fil ma'ruf níbi dáadáa láti fún tẹ̀lé rẹ̀ tó tó lórí bá ti ń pàṣẹ tí ó tako ẹ̀sìn ọlọ́run á mọ̀ tẹ̀lé ìbí bá kọjá ká tó pa kọjá bí ìbéèrè àní tẹ̀lé dùgbò at the same àní ti dá wàhálà lọ bóyá ọjọ́ káàbì ṣàlàyé olórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí kì í wá sọ lórí nìkan gbogbo èèyàn tó bá ti pa á láṣẹ káṣẹ lọ ẹnìkan ò gbọdọ̀ kí mọ́ à ń tẹ̀lé láṣẹ gbójú bá pa ọmọ rẹ̀ pẹ̀lú tẹ̀lé nínú àṣẹ rẹ̀ tí ọkọ bá pa ìyàwó rẹ̀ láṣẹ rẹ̀ pẹ̀lú tẹ̀lé tọ́jà bá pa ọmọ rẹ̀ pẹ̀lú tẹ̀lé. ẹ̀rọ ayé ilé àdìpé ní àwọn ògbò látúndò mọ́ àwọn lágbóyé síbí àwọn àlùfẹ́ká àwọn aláṣẹ ní o sọ́tù ní sáà ní láti wárí pé ní ọlọ́nà ìbájá àwọn amúnúmínú amúnú àwọn káwùfù lọ́rọ̀ bá dé ọ̀rọ̀ amúnú ọ̀rọ̀ fọkànbalẹ̀ àwọn káwùfù àbọ̀rọ̀ tí o lè dẹ́rù bá nítorí ní ẹlọ́kan àzáàrùn rẹ̀ àyè ó kìtà rẹ̀ mọ̀ gbé ọmọ ìṣí rẹ̀ káàkiri lọ́nà wà láwọ̀rọ̀ dù ìlọ̀gbọ́ wà láwọ̀rọ̀ àtàwọn olùl amúrò àtàwọn olùl amúrò ẹnà wọn àfa làwọn ẹlẹ torí tó tẹ̀lé láti pé tàálímà ó lè bí ẹ̀yẹ tàbí tó náà omi ẹ̀rí kọ́rọ̀ ẹni mọ̀ ló tẹ̀lé àwọn bá mọ̀ àwọn tó tẹ̀lé tàbí tó náà omi ẹ̀yẹ tẹ̀lé mú dáadọ́ jáde àwọn tó tẹ̀lé mú dáadọ́ jáde náà nípa ní àwọn afẹ́ àìkúta tẹ̀lé àwọn olórí wa ká tẹ̀lé àwọn aláṣẹ inú ìlú àti ká tẹ̀lé àwọn àfa ẹ̀sìn nígbà tó bá lórí òdodo nínú ojúṣe wa ni. Ní bàbá yìí fi sínú àkídà ayélujára ní gbogbo wọn tíra àkídà alimọ̀bí wa bẹ́ẹ̀. Àlàkídà tún àtọ̀hàwíyà ẹ̀bà bẹ́ẹ̀. Àṣẹ̀rí àti ìmáàmù àjúrí ẹ̀bà bẹ́ẹ̀. Ṣẹ́rí Sùnnà ìbàrbàárì ẹ̀bà bẹ́ẹ̀. Òṣèlú Sùnnà ìmáàmù Ahmed ẹ̀bà bẹ́ẹ̀. máa tó lè kíkọ́ọ̀tì òbí kùdánù ẹ̀bà bẹ́ẹ̀ àti ẹ̀bẹ̀ náà wọn afa súnmọ́ náà fi ọ̀rọ̀ tẹ̀lé lórí ẹgbẹ́ fi sọ̀rọ̀ ọ̀tà òfin torí asnun ní ìpìlẹ̀ àdìsúnmọ̀ tó jẹ̀máà ìpìlẹ̀ kan ní ìpìlẹ̀ àdìsúnmọ̀ tí wọ́n bá gbé jáde tí ó sì fi jẹ́ kó ṣe tó takò lórí tí ó gbọ́dọ̀ tí wọ́n lẹ́nu tó bá ń fa kan gan ènìyàn yóò kóra bẹ̀ súnmọ̀ torí pé ìpìlẹ̀ kan tó ti dàwó nínú ìpìlẹ̀ súnmọ̀ yóò ti dá súnmọ̀ yóò lóde ní bídíà rí àṣẹ ètò táwọn kàwárí ti ṣe ẹni tó ní bídíà láfẹ́ kì í ẹgbẹ́ náà mú àwọn kàwárí ṣe tẹ́ tó mọ́ wọn náà ní pé ìbálò táwọn tàbí àwọn olórí ọ̀pọ̀ ní wòláàtì òmúrì ní àwọn aláṣẹ tó ń darí ọ̀rọ̀ wọn bákan náà bá ìlànà ìlú àtàwọn àfáàwọn ẹ̀rẹ́ làwọn olórí tí àwọn sọ. ọ̀rọ̀ wa pọ̀ lórí ilé ìgbàntẹ́rẹ́rẹ́ àdìsọ́njọ́ òfin wa mẹ́nu bá dé ọ̀nà bí àtìmọ́ ní olórí a máa ń ṣe nàìjíríà olórí olórí a máa ń tẹ̀lé bákan náà ẹni tó bá rí tí kò fẹ́ ẹni bá ṣe máa ń kọ èrè pé àtọ̀dù wàhálà àtọ̀dù tàbí jàgbé anábà Muhammad sallá ó ní mọ̀ọ́rọ́ àmì rí ìṣe áńkìlẹ̀ kọ́rọ̀ ẹni tó bá rí lọ́dọ̀ olórí rẹ̀ tọjọ́ lórí pàápàá jùlọ mùsùlùmí lórí tí ò fẹ́ fàlìyẹ́sì lọ yìí ó yà fi fàyínà ọmọ nípa àràkọ̀ àtàṣí búrọ́lì torí pé ẹ bá lọ tako jàmá jàmá ta àgbàlérò náà ń pé lábẹ́ àṣẹ lórí àmọ́ ta lọ́wọ́ ní ànígbà àwọn àti ìdàgbéjà gẹ́ni bóyá protest ní í ṣe tó bá lọ tán síbẹ̀ ńlá máa tàmí tata jà ilé ya kókó kílókó yẹ èkó jà ilé ya ni èkó jà ilé ya ènìyàn ẹ̀yìn ẹ̀. bákan náà hadith Ubadah bin Samit ẹni bàyá àná sọ ọ̀sọ̀lọ́wọ́lá náà bíbọ̀ ẹ̀sẹ̀ bẹ́yà ní ìmúlẹ̀ aláàfáàmù ayé bíbẹ̀ mọ̀ pé ìpẹ̀lẹ̀ kan yóò pẹ̀lẹ̀ fún mi oníkàtọ̀ láti olórí tọ́wádìí lọ lórí ṣẹjẹ́ mùsùlùmí aláàfáàmù ayé ká gbọ́rọ̀ sọ lórí lẹ́nu wà tọ́ àti ká sì tẹ̀lé ẹ̀gbọ́ ká gbọ́rọ̀ sọ lórí ká dékẹ́ni ká tẹ̀lé ànẹ́bí tó ń ṣe bẹ́yà fọ́ nígbà ọ̀làmọ̀ tẹ̀lé ṣe mọ̀ ìṣàfihàn gbàtàrà bá yá nínú wa ń dùn sí gbogbo rẹ̀ jí tó ń dẹ́mọ́rẹ́ ọmọ kọ̀rọ̀ ìrìnà àríwá tí ìjọba ṣe pé ẹ nígbà tó yẹ pé ó ní wa lára ọ̀hún sí rí náà ìgbà tí nǹkan lè mọ́ wa wàyé sí rí náà àti ìgbà tí nǹkan dẹ̀ a ní ṣe pàtàkì jẹ́ tó tẹ́lómi gbé pé òun tẹ̀lé lórí ìgbà ọlẹ́mọ̀ fóònù tẹ̀lé lórí ẹ̀ àti kẹfà

ẹnu rẹ kíni kan àwọn olórí ẹnìkan náà dáadé kíni kan máa ń kọ mọ́tẹ̀lì wọn ni kò sí tó kàn wọ́n pẹ̀lú yẹn tó kàn ní pé ojúṣe tó tó wọn ṣe wàhálà ní ọmọ ẹgbẹ́ alámọ̀rọ̀ àhùrà bákan náà àwọn tó bá ti já láṣẹ àìdá wọn ṣe àìdá wọn pàkàn dánwó ṣe àgbà àgbégbà you must go you must go kíni ẹ bá ti ṣe àgbà ìṣúná tó bá bá bẹ lọ ẹ tó bá ní kó lálejò ọmọ tó pẹ́ ìdàgbéjọ kó tó pé tó tó mọ ọmọ ilẹ̀ lórí ẹ̀ lélẹ́yìí o ẹ̀rọ ni ẹ̀lọ́rùn òkè lọ́ba ti ní nǹkan ọ̀dá ṣùgbọ́n tá a bá ti fi òkè ti ṣe ẹ́ títí wa tá a gbé bá náà pàrọ̀gẹ̀kẹ́ nípa aláàkọ́ tá a tajú aláàkọ́ ó rò pé aláàkọ́ rẹ̀ ti sọ di tó bá ti islamic islamic ẹ̀rọ ẹ̀rọ ní gbogbo àpé protest ọ̀dà ọ̀dọ́dọ̀ islamic protest àwọn islamic ẹ̀mí jẹ́ ìtọ́wọ́ àti tọ́ta ló tó tán ìbáná bí sọ̀rọ̀ ewu pé wàá lọ nù náà sí alámúrò àgbà ká máa gba ẹni tí wọ́n jọ ọ̀rọ̀ kọ̀ọ̀kan dùn sí àgbà àgbàmẹ̀gbà àgbàgbàmẹ̀ lọ́wọ́ ọ̀gọ́dọ̀ tó ń bẹ̀ mi. Ilá ìkárọ̀ tó fọ́ ìgbà wáá àyàfi tẹ́ bá ti tó olóyìn yẹn ti di pèsè èyí tó pàtàkì ń bélé ń bá tó mìíràn lọ àìsí ìbùrẹ̀ hàn àníbi tó wá di pé èyí tá a sọ ìfẹ́ rẹ̀ ní fún ọdọ ọlọ́run òṣèré bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wo ẹ̀kẹ́ fún ọkùnrin ọdún kan ọdún bíi kódà ìgbẹ́ bí òjẹ́ bẹ́ àwọn àfáàfọ́ wa dé ìtẹ́lẹ̀ ìgbẹ́jọ́ gómìnà ní kọ̀ọ̀dúnṣẹ́ yìí àwọn àfáàfọ́ fi àwọn ẹ̀rí hàn sopọ̀ mọ́ra wọn àbí ọlọ́run ní wọn ò ti lágbo ọlọ́run tá lágba àbí káyọ̀ olùkọ́ ìṣòro jẹ́ mùsùlùmí tọ́nà jẹ́ islam láfojú ẹ̀tọ́ tó pàtó ti tẹ́lẹ̀ mẹ́ torí wọn bá di ọ̀tọ̀ forúkọ tó di kedere ẹlẹ́ tó ti àdéhì wọn wàá dé pé ìgbọ́n tẹ bá tó lágbára yìí tẹ́ ẹ̀ bá lágbára ẹ̀wọ́ tẹ lágbára wà tó kọ́ mọ́lẹ́sí yóò mọ páyín lọ́nìí àyè ẹ̀ sara mọ́ ní ẹ̀ wà lábẹ́ rẹ̀ ó sì mọ̀ tàbí àkùkọ ẹ̀tọ́ yín tó ní mọ́ ẹjọ́ fún yín kẹ́yìn tó mọ̀ fún lẹ́tọ̀ rẹ̀ àti kọ́ lọ́n bá ń gba gbà padà. Islam ẹ̀sìn ju ẹ̀rọ ni ìwọ́n tí ẹ̀ máa fa wàhálà lórí pẹ̀sẹ̀ ẹ̀ nígbà tó bá tí èsì tó bẹ́ẹ̀ ti gbé lẹ̀ ni, òun ṣe é nígbà tí ò fa mi ni. Àníyàwó sọ́lá ní ìdíkàgbé òlera ìdíkàgbé òlera ló máa tọ́nu ní ẹ̀sìn. يعني إن الله يرضى لكم صلاة النبي صلى الله عليه وآله وسلم والله يلسم كميتا فيه ويسخط لكم صلاة فيكم كميتا فيه يرضى لكم تعبدوه ولا تشركوا به شيئا nítorí ọ̀yọ́ ìgbé tẹ́mọ́ sí tẹ́mọ́ tẹ́mọ́ بحبل الله بحبل الله جميعا bí hábìlélá ìjẹ̀mí à bákanáà kí gbogbo ní wọ́n tà náà sọ̀rọ̀ wọ́n wà ń bá wọn bọ́ wà lẹ́kọ̀ọ́ bákan náà ẹni tọ́lọ́run bá ti ṣe adarí olórí ẹ̀sìn dáadáa báyìí nǹkan mẹ́ta ní tọ́lọ́run fún mi èyí táwọn tó ti fáwọn olórí náà ní gbígbà fún tí wọ́n ní ìwòrí tọ́ọ̀lù evidence ọ̀tí ń ṣe rẹ̀ ọlọ́run fẹ́ wà ìdọ́ akálùmáàlì ẹgbẹ́ ẹ̀rọ ní oṣù owó ní ẹ̀rọ ní oṣù tí ó tọ́ ìdúró tí ẹ̀rọ ní oṣù tó tọ́ kọ́kọ́ náà jù àbí kí ẹ̀rọ jẹun oṣù tọ́ lù oúnjẹ tó ń sọ́wọ́ padà dá gbogbo ẹ̀mí ìmú oṣù owó lù torí pẹ́ lórí tí ó fi gbà pé òun ní omi tí kò wọ bìtẹ́ẹ̀mì ọjọ́ lójú ìgbà tó ń lo a pẹ̀sán àbí ẹ̀rọ ìbéèrè ìbéèrè tó pọ̀ láì ní ìtumọ̀ ìbéèrè tí ò ní ìkókó. nígbà fẹ́ ló bẹ̀rẹ̀ pé inú tọ́lọ̀ ń fẹ́ fún wa ọ̀nà a ti àti dáadáa kábàámọ̀ lórí lò dáadáa kábàámọ̀ lórí lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmẹ́bí ní ìlà rẹ́pọ̀ láyà fún ìṣiṣẹ́ ìlà ìbáraẹni tí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọnú nǹkan ìmọ̀ ìfẹ̀sọ̀ wa ni wala yin ba mu shi illa sha'ana maka da ba da kale-kale kun da iyo kuma ku kare ba yóò ká ìrora ni káwọn ọgbọ́n ẹ̀fọ́ láfọ àti báwọn olórí olórí tó dáa àti tó kó jẹ́ kàtà àti tó burú gbogbo ẹ̀ nígbà náà lólórí burú àbí oṣù tí ò dá wà ní bẹ́ẹ̀ yẹn ní justify kàtọ́ ti wàhálà láwọn ìgbélé náà. bákan náà àbí tí a máa sọ̀rọ̀ sí wọn lórí afẹ́fẹ́ ni àbí lórí àwọn ọmọ òun wa ni àbí lórí social media ni àbí ká máa fẹ́rẹ́ sí ẹ̀yẹ ẹlọ́run dé post àbí ìwé lórí ọ̀tẹ́ lórí àkàtún wọn ẹ́ orí kẹ́ ìkan fún kàńṣẹ́ ọkàn ọgbà ṣubú mi gbogbo orí nǹkan báyìí tó dá ah, láyé Usman bin Affan ọjọ́ ìlàtọ̀ lánàá ọlọ́sọ fún ìsámú bá Usman lọ sọ̀rọ̀ ó ní Allah tẹ́lẹ̀ kọ́lá Usman fatukalima aṣọ pé wọ́n lè tọ́ Usman nù bá sọ̀rọ̀ nínú lórí ìwọ́n náà sì súnmọ́ kọ́ Usman bin Zayd sọ pé àtọ̀rọ̀wọ́lẹ̀ ànìlá ọ̀kàlímọ́ ìlà òsùnmí ọkùn ẹtí ìjà pé ọtí ìbá sọ̀rọ̀ àbí ti bá pè é láti àbí. wàláhì akọ̀tàlámù kìí fi mọ̀ bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni wò mọ̀ ó ní èmi ti bá sọ̀rọ̀ láìmọye ìgbà pé pé sẹ́kọ́nà pé pé láà màdúnà and after amuran la òṣèbọ̀ and àfúnà awàlà mú fàtàhà ohun ẹrù kékeré ń bá sọ̀rọ̀ ní ojú ọ̀nà tí ṣe ojú kan ojú ọ̀nà kan lẹ̀ kí wàá jà burú tó máa lọ pé ìsáwọn ló lé kí ni òun ṣe lẹ́sẹ̀ lẹ̀ ẹ mọ̀ bí ṣe ń bó lórí sọ̀rọ̀ ẹ̀ nígbà tí mo ń nọ́mbà. Mọ̀tẹ́ ń tá a mọ̀ kó sọ̀rọ̀ lé mi kó sọ̀rọ̀ kí ẹni òun fẹ́ bá òun fẹ́ bó lórí sọ̀rọ̀ pa ó fún lẹ́tà àbí olórí sọ ọkọ gbígbẹ ó lè rán èyí wọ́n ti wá bu sí ẹwà ní ẹ̀kọ́ lẹ́tà sọ lórí wọ́n fi kọ́ sí wá kíní ẹ̀dà rẹ̀ tẹ́lẹ̀ kò ní rí àbí tó wá lé dọ́fíìsì wọ́n kò ní rí ẹlẹ́mìnira àlédè mẹ́rẹ̀ ní ìtọ́jú ní yáde àrí tó wà lé bílẹ̀ kù láyé kálífù láwọn ẹ̀ ọlọ́ọ̀lá ìwò sínú ẹ̀tọ́ ní kan fẹ́ta kéèjì ọlọ́ọ̀lá gbọ́ ẹlọ́run rẹ̀ ní ìdí ìbá lágbẹ̀ yìí ṣe bọ̀tì ọ̀sá ni bọ́ọ̀sì lè débẹ̀ ọ̀sá ti tú láti wọn àkọsọ̀rọ̀ rẹ̀ lùkù ọmọ jẹ́ kí ọkọ̀ àwọn èèyàn máa chéńjì sí padà wà léṣi di wàhálà ìtọ́pọ̀lọpọ̀ rẹ̀ ṣe ń fún mi ẹ ká máa bọ́ ọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni òsínú ẹ̀rọ pé ká máa pè é ká kí ìsìnkú mọ́tálẹ́bí sọ pé ẹni tó mọ́ ní àrọ́dá àyànfà àti ìtòlítọ́ni ẹni tó bá fẹ́ báàbù na ní káfọ́n ẹni bá fẹ́ gbólórí sọ̀rọ̀ wàlá yìí bí àlàáníyà tó mọ̀ sọ gbangba wà ní yàtúndé kọlọ́bẹ́ ni ẹ tó bá tí dọ́dọ̀ rẹ̀ kọ́ lọ́rùn ló نعم àwọn ẹ̀kọ́ yìí lára gbọ́dọ̀ ní ẹgbẹ́ tí ń tẹ̀lé súnmọ̀ torí pé àìlẹ́kọ̀ọ́ bá àwọn ẹgbẹ́ lórí ibò kò ti fà wàhálà olórí olùjẹ́ ní dáadáa olùjẹ́ ní tó ta olùjẹ́ tó alábòsí alábòsí òun ti bẹ́ àtẹ̀ntó bẹ́ àtẹ̀ntó bẹ́ alábòsí ètò ìfọwọ́ bá mọ̀ bẹ́ẹ̀ ni anabi abu sallam nínú hadith mu salama tó wà sọyẹ muslim anabi ni ináwó yìí sáàmù alaykum nọrọ àwọn olórí mi ni wà sọ ní wọn ti sọ lórí dé lórí fàtàrí fúnra wà sọ kúrò ẹ máa rí dáadáa lára wọn ẹ tó máa rí kejì. Bàmọ̀n kárí báyìí tó bá rí ojú ìdáni láti ní àfẹ́tì ẹni tó bá ti kọ́ ọ̀tún mọ́ ọ̀tún ẹ̀ṣẹ̀. Bàmọ̀n fakọ̀dé fáìlì rẹ̀ tó bá ti kọ́ òun ò ní ẹ̀rù ìlú òun ní ìlú ẹ̀rù àìdá tẹ lórí ẹ̀jọ́ wa wọn láti mọ̀ ọ̀rọ̀ bí àwọ̀táàbà ṣùgbọ́n ẹni tí ó bẹ̀rẹ̀ pinnu aburú yẹn òun ni tó ní bá yẹnu sáìdá àti lórí ẹ̀jọ́ tó ní fún akọlẹ̀ kọ́ọ̀lù yàrá fún lọ́la àwọn sọ̀rọ̀ wọn sọ bá mi pé ah, wọ́n á lọ lórí tó mọ̀ ṣàìdá sí àwọn alánàkọ̀ tí lò ní àfikún sọ́dọ̀gbò ká gbọ́ tó mẹ́ fún sọ́dọ̀ alá alẹ́mìnir kọ́ọ̀lá láà máa sọ́lù ara òkúrògùn bàtàbà tó ń kiri máa sọ́lù ẹ̀mí yọmọ bàtàbà tó ń kiri bákan náà àhàdíṣì ní tó sọ Bukhari àti Muslim àdíṣì ibn Abbas anábì ní mọ́rọ̀ àmìlà àmìlì iṣẹ́ ìdàn àtikọ́tẹ̀ ilé ilé ẹ̀kọ́ ní kí ta bá rí sí okùn díẹ̀ káàtó ẹ̀ẹ́n kíra rẹ̀ ní káṣe káṣe sùúrù ẹni tó bá lọ sọ ìjà nígbà jẹ tó bá lọ bábẹ̀ lọ ikú kí ló kú jẹ mọ́ ìkújà ìléyà ni o ẹlòmínà lọ protest wọn ti kí nìkan torí pé tọ́ pé láì dá yẹn láì tó wọn náà lọ wà ń pọ̀ yẹn ó sì wọn náà wọ́n sì ju ìbẹ́ẹ̀ lọ agbẹ́tí kaba kò bí ẹ káàtó ẹni bá ṣe lọ ń kọ́. náà lẹ́yìn ilé ẹ̀bá wa kó sọ nípa àdìsẹ́ àti ìwà ìbá ìtàlá fi sọ ọ́ lọ inú ojúṣe wa ni pé agbẹ̀rẹ̀tẹ̀ náà sọlá fún sọ́ọ̀ ẹ̀rọ àlàáfíà tí ẹ̀bá ń jẹ ń gbà mí inú ìgbọ́nà ẹ̀rí máa ń dùn tọ́lọ̀ bá fi ọ̀ṣẹ̀ kò ń jẹ gbọ́njẹ lánàá ká ọ̀làwọn aṣọ́wájú dáadáa inú ló fa máa bàjẹ́ fáwọn tí wọ́n ń takò bàbá ìlú àbẹ̀jẹ̀jẹ̀ àlùkò ìràwá nìyí kíra rẹ̀ tó sọ fáwọn nìyí ó ti lé ní one years ẹgbẹ́ tó lẹ́tọ́ sọ wà sí báwo sọ́lá ti sọ́lá orí òsúlé ẹgbẹ́ tó lẹ́ta ní ẹwọ̀n ni àà ẹgbẹ́ níbùrù tèmi ẹ̀rẹ̀ tí ẹgbẹ́ ẹ̀rẹ̀ tí bí bàbá bàbá ìbùrù tèmi àti èdè sọ̀rọ̀ yìí ẹgbẹ́ níbùrù tèmi àló dálẹ̀ ní tó ẹwọ̀n ni òun lè tó sọ pé ẹ̀rẹ́ tó síwájú tó tó bá tó àwọn tó síwájú ẹbí ẹ̀kọ́ Muhammad ẹ̀rẹ́ tó òsúlì súnmọ̀ ìdáná àtàmásùkùn ọ̀rọ̀ káàdà lé aṣọ àwọn ẹ̀rọ sọ̀rọ̀ ìdíjẹ́ súnmọ̀ ní kẹ́ ẹ̀ padà bọ́ tó bá padà wà lọ abọ́ ọ̀rì pé kò sàlàfé yóò bẹ̀rẹ̀ ìjàpẹ̀sẹ̀ ìdúgbà náà ní lọ ẹ̀yà àníbì ìtàwọn èèyàn fẹ́ kọ́ ní sọ̀rọ̀ àbí àgbẹ̀sẹ̀fẹ́ gbogbo tó wá ní látàyé àlẹ́bì ló ti wà tí àwọn ẹrù ní yìí kò sí tọ́gbà wá sí sí ẹ̀tọ́ wájú ọ̀pọ̀ ẹ̀fà láti àtọ́jà kan ló bẹ̀rẹ̀ ọ̀ lé nù àfikọ́ dákàlà ń sáré ẹ̀yẹ ọ̀sọ̀ àbá tó ní bàbá yìí kúrò àbí tẹ́jú méje ní kí ó ní wàtúrà ìsára tuntun lè sákọ̀rọ̀ ní ẹ̀sára àwọn mi ń ka síra ti àsálà oní ẹ̀tọ́ tó ní bá àsálà ti ẹ̀rọ wọ́n ní bàbá ti sábà fún orí ẹ̀sà adé lẹ́sàdà parẹ́ sí láyé àmì ìlú Muhammad sallallahu alaihi wa sallam ìkejì ni pé tíra yìí tíra yìí wọ́n ti nù lè sálá gbogbo ní kéré fún mi torí nù àtìrà àwọn ọmọ ẹ̀mí sí àtúgbàdúmọ̀ ẹ̀mí yẹn lẹ́sẹ̀ pé nínú àgbègbè rẹ̀ ní àlùmọ́ẹ́lìkú àfà mọ́ẹ́lìkú sọ̀rọ̀ rẹ̀ ẹni mú ìmọ̀ mọ́ẹ́lìkú gan-an ètò tó wà láàrin wọn sí ó lé two hundred years ni àbí tó súnmọ́ bẹ́ẹ̀ èyí títí àyẹ̀ náà tó súnmọ́ bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ tó jọ mọ́ ìdí gẹ̀rẹ́ rẹ̀ kí àyẹ̀ wà lọ́pọ̀lọpọ̀ létí wàtúbà òsálàbí sọ́ọ́nì ló bí ẹ̀kẹ́ mẹ́rin kí tún bẹ̀ ní máa ń ta o ẹ̀fẹ́ yìí tá ń ka ìmùkọ́ dímẹ̀ àbá ìmùkọ́ dímẹ̀ àkídà lórí gbogbo ẹ̀

súnà gbọ́dọ̀ tẹ̀lé sálàfù wọn níbi ní àlékún ìsúnnàtì ìsúnnàtì àlùkọlọfà àwọṣìbí ayé. káyipé ìlànà sálàfù jẹ́ tó yẹ ká tẹ̀lé náà níbi ìdíje wọn fún nínú hadith yìí. bákan náà mọ mọlìkì ní láyé ẹsùn ẹtùmọ̀ owó mọlìkì gẹ́gẹ́ àtúwọ̀ à ń sọ̀rọ̀ tiẹ̀ ẹ ọgbẹ́ tí mọlìkì gẹ́gẹ́ wá sọ̀rọ̀ bó wọ́n ti ní láyé fúlò àṣírò àdúgbò ọmọ ìgbẹ̀yìn ìjọ yóò lè dá ìlà rímọ̀ sọ́lọ̀ àbí àwálù àyàbí ètò jẹ́kìtì àkọ́kọ́ dá ní ó jẹ́kìtì gbẹ̀yìn nínú ìdílé kò dá kí ẹgbẹ́ ẹgbẹ́ ní àkánẹ̀ tó lọ́rùn àbí oní ẹ̀kẹ́ tó rẹ̀ bí i ẹgbẹ́ ní àǹfà bíbí tó mọ́ ọgbọ̀n gẹ̀rẹ̀ yóò rí kí bẹ́ẹ̀ bá wọ́n èwú kan ní láyé jẹ́ ó tó wá ní kápadà sí ìpìlẹ̀ fún àmì náà bá wọn láyé gẹ̀rẹ̀ lálẹ́ tó wá náà ti tó ó gbogbo gbé ẹni tó wá látẹ̀yìn sàábà ń rí fáwa sí ìlànà sàábà máa fà gidi tó wá máa ń ṣe mú látàrí ìjọ wa ẹ̀pàdà sórí ìlànà ìpìlẹ̀ ẹ̀fà síkúnlẹ̀ náà kábẹ́ẹ̀kẹ́ látara wọn jẹ́ tẹ́ra ń kọ́ fẹ́rẹ̀ wọn kò sí lánàá ara wọn tí a nílànà wà yìí nílànà bẹ́ẹ̀ ni ó ti ẹ̀kọ́ gẹ nínú ọ̀rọ̀ Abdullah bin Mas'ud lára ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí wọn imam ibn abdulbar ibn Mas'ud ń gbára mọ́ pé ọ̀hàbí yunadi nínú àgbà sọ̀hábà nínú ẹ̀sẹ̀ mọ́ òfin ẹ̀sìn dáadáa àlejò ìlú wa lórí ọkọ̀ kùránì ó ti tẹ̀ tó wà fẹ́ ilé ka dáadáa kó lọ́dọ̀ ní ìrọ̀sí òní ẹ̀dọ́ fúlàdì pé kò táyà fẹ́nu kùránì tó mọ̀ ní ìsọ̀kalẹ̀ ìgbà tó sọ̀kalẹ̀ àti túmọ̀ rẹ̀. tó o bá fún mi nìkan tó mọ̀ nípa ayé akẹ́kọ̀ọ́ tó wù mọ̀ nínú àlùfáàní bí nǹkan ẹ̀gbọ́n bá lè lọ́dọ̀ ẹ̀ mọ̀ ó ṣe kí wọ́n wà lọ láti fi mọ̀ sọ. nínú ọ̀sọ̀ àbámi ẹ̀ ẹgbẹ́ kò fẹ́ lọ kọ́ṣe èèyàn àmọ́ fẹ́ kọ́ṣe èèyàn nínú ẹ̀sìn fàlìyàmà asábì àkábì Muhammadin sallallahu alaihi wa sallam tàbí àmẹ́bì ní ìyẹ̀kọ́ ìfúnmọ́ kọ́ṣe kí ló ń lè sọ̀rọ̀ ní ẹjẹ́ kan náà kí ọ̀pẹ́ ìlànà ìfàlàfíà ẹ̀rọ tó wà ń gbàgbé ní ọkọ̀ ìgbòjú fún àwọn àbúlé mímọ̀ tí mo ti rò pé ẹjọ́ abẹ́kọ́ṣe ọ̀fẹ́sẹ̀ sí ẹ̀rọ tàbí fa iná ń kánú àbárọ̀ àbẹ̀lẹ̀ ọmọ tí olóòbá tọ́ba ní ẹnìkan wà nínú ọmọ ìtẹ́mi ẹ̀dá tọkàn ẹ̀gbọ́n náà sàábà nù. fa àmọ́kọ̀ ha ẹ̀dìmọ̀ tọ́ba lọ nímọ̀ ìmọ̀ ẹ̀ dìp tí ẹ̀ta ló dìp jù náà sàábà nù. fa kọ́ńdà ha tàkàlùfà ẹ̀fẹ́ ńlá nǹkan tó ń bẹ́ẹ̀ ti gbé lẹ́nu tọ́ba ní adé ìbálò straight lórí tẹ̀lánẹ́bí lọ́sọ̀ àbàlẹ̀ kọ àkánà hàhálà àwọn ìṣe sí wọn dájú tọ́wọ́mọ́n àwọn ènìyàn kan ìjọ kan ẹ̀kárọ̀ ọmọ lọ́wọ́ tààlà lè sọ́fọ́ bá ti rí jẹ́ ìfọ̀ọ́sọ́lá ní àlẹ́ tí ọlọ́run ṣàlẹ́sà tẹ̀lé ẹ̀sìn bàbá ọmọkọ̀ ẹ̀sìn bàbá dà èmi rò pé àwa la fẹ́ tẹ̀lé ju ẹgbẹ́ àbúlé àbú àbí ẹ̀tẹ̀ ní ìsìn bàbá àwa la tẹ̀lé ju bàbá tẹ̀lé omi nìkan léde kò tí ìjọ ń lé díẹ̀ sí náà àwa padà sàn bàbá àkọ́kọ́ rẹ̀ pé ìgbomi yé wọn bàbá àkọ́kọ́ nígbà tó ní ìbẹ̀rẹ̀ tó wà fẹ́ àwa ni ẹja padà sí lánàá wọn lọ wá délé ìjẹ gbogbo náà àbáyé ti náà ń dà ẹ̀yìn jẹ́ àbá tí wọ́n sọ yìí sèyí àbá yìí bóyá yóò ti tu bóyá yóò ti tu fifty years lọ ẹ àkàwọn sọ̀rọ̀ àwọn látàrí ẹ̀sùn àbá wa wá ní ẹ̀sùn ọ̀sẹ̀ lẹ́sẹ̀ bàbá wájú látẹ̀ lẹ́sẹ̀ ní bàbá àfọ̀lẹ̀. náà ibi mo sì ló sọ̀rọ̀ yìí pé àwọn èèyàn yìí lọ náà ṣàlẹ́ bàtàkọ́ lọ́wọ́ àmọ́ fàárí fún láwọn fábílà hàn ẹ̀mọ́ ọlá tọ́lọ̀ ń dáwọn o àbí ẹni ẹni tó bá máa yọ òbí ó máa ń gba ilé àbí ẹ̀kọ́ ni hmm. ẹ máa gbé oníṣẹ́ tó mọ̀ kékeré ẹni wọ́n fi dá fún ìtura tó ń bá àwọn àgbẹ̀ náà kò àwọn ìrè òsèlè yóò kẹ́kẹ́ jìnnà lára kó lóde ìgbà yóò máa sàánú sẹ́ni ẹ̀ ó mọ iye ìdìbò òwò ẹni tó bá mọ yẹn fà wà ní tẹ̀lé wọn tẹ́ǹtì sọ pé bàbá òun jọ sábẹ́ lọ ẹ̀ àní tó tẹ̀lé ẹ̀ sábẹ́ ìtì yẹn kọ́kọ́ nídìí onígbìnní oníkẹ́kọ̀ọ́ sọ pàtàkì ẹ̀sọ́ àbà fún. nígbà tọ́rọ ṣẹlẹ̀ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ bí ọdún mélòó sẹ́yìn náà bá súnmọ́ gbìyànjú ìgbà ẹ̀mọ́ gbọ́n sábẹ́ mọ̀ àti wọ́n ajáde àwọn náà yìí ti pọ̀ tí wọ́n débi bàbá fún yín ẹlẹ́ ìdí bàbá wa lọ tá a bá ní ṣe àbòsí tí wọ́n sábẹ́ wá débi bàbá fún wa bàbá báwo àwọn ẹlẹ́ ìdí bàbá lọ hmm. ẹgbọ́n tí fún mọ̀ ó ní fàárif láhùn fábẹ́lá ọ̀hún ẹ̀mọ̀ rírì wọn o ẹ̀mọ̀ rírì ẹ̀sọ̀ hábà o wàtàbà ọ̀hún fi àfá àrèjì torí pa wọn ní kẹ́ tẹ̀lé o fa iná nkánú alẹ́lẹ́ hádìyí ni mùsùlùmí torí pa hábà àwọn náà ń ta àgbẹ̀yìn tí yóò bá tún dalẹ́ rẹ̀ tàbí ọ̀rọ̀ méje ẹtúdé ti tẹnika bá àbá tiẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sí lọ́dọ̀ àlẹ́bí dàrẹ́ abáwọn ta ni ọmọ ṣúdẹ́ǹtì ẹ̀ wọ́n ti kọ́ wa rí náà fà tàbí náà fi sọwọ́ nínú. àwọn tó kù tọ́ gbọ́n ẹ̀kọ́ wọlé wọn ló wí pé àtẹ̀lé àwọn ọ̀rọ̀ sálàfù. bákan náà àbúlé mọ̀ ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn wa ní tó kù bẹ́ẹ̀ ní ká ẹ máa tẹ̀lé lánàá o wà látẹ̀bí tẹ́bi ẹ̀ ẹ má dé ní ẹ má tó dá nǹkan mí lẹ o àkọ́dù kò fi tún àwọn tó ṣíwájú gbogbo tẹ ní ìdílé gbèdé ẹ ti bá yín ó yẹ kẹ́bí ìlú àlẹ́bí fẹ́ rí bó lágbègbè ẹ ti bá yín ẹjú ẹ lẹ́yìn kẹ́bí lẹ́yìn kẹ́ máa tẹ̀lé o ìgbọ́n tá a bá látẹ̀lé wọn nǹkan mi látọ̀ mọ̀ ṣe ayé àwọn tó wá pẹ̀ láwọn náà wá fún dé ní àwọn ẹgbẹ́ òṣèré ni ẹ́ àwọn ọmọ tó wà àwọn sọ̀hábà àwọn àkọ́ àwọn mùjáìd àwọn sáyid mùn sáyid sáyid mùn jùbẹ́ẹ̀ àwọn èèyàn náà ní àtàbí ní nínú bá tó ń pèpè sí lánàá ta ni àwọn sọ̀hábà ibùdó àbímọ̀lẹ́ka ó ní mo bá àbí káàkiri káàkiri láyé nínú sọ̀hábà gbogbo ọmọ sáfún ní fáàkì wọn àríra ibùdó sùn ní kánú yàrá iná àmúwà àlàtọ̀rí nǹkanì alàlùkásán ẹni tó bá rí kó wà ní orí pínpẹ́ ní orí pa àwọn tó ti ṣíwájú ọkàn mọ́ balẹ̀ dá ẹni yìí tó wà lójú ọ̀nà ayọ́tọ̀ nígbà tó ń rí dà rẹ̀ sùn láti bí àbí gbogbo àti wọn tẹ̀lé tí wọ́n ń gbé lọ ó sì nà láti bí ọ̀nà dábẹ́kúta kódà tí mọ́tò rẹ̀ ti mọ ọmọ ṣe fi ọkàn yóò ní wọn lé ẹ́ ọ̀sán náà wọ́n bá lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n lójú ọ̀nà ọ̀sán ìgbẹ́jọ́ mi. bọ̀ tí mọ́tò rẹ bá ń fà lúú bọ̀ tọ́jú sọ́nù. ọmọ rí tọ́ lọ ní ìlọrọ sí nàìjíríà ojú ọ̀nà là ń tẹ̀lé orí pa ìnáwó pé alùsàn ní alùlẹ̀ afá àwọn tó ń tẹ̀lé orí pa orí pa àwọn tó ní àtẹ̀lé pa rẹ̀ nígbà tó fi mọ̀ sí ìdí mọ́ sọ pé ẹ̀tẹ̀lé orí pa tó ní wọn náà sáárà olùgbé rò pé ká tẹ̀lé àmì ọ̀sánà tó pọ̀ dandan ni múlò sí rí mi oní ní wọn mọ ẹni pé tó bá wà lórí orí pa ó sì wà lójú ọ̀nà. bákan náà èsì fàbí ìyàmọ́ ni òun náà sọ̀rọ̀ inú ọ̀sán àbá náà ni o adílàdẹ fàlàsí làdẹ kò sí ìjà lógun kò sí ìjà lógun àbí tí yóò bá mọ dáná ara rẹ lókun láti pèlè lẹ́tí ń pèpè sí lánàá àwọn tá a pè sálàfù àgbọn fúnra wọn ti pè. ṣùgbọ́n bàbá mi àwọn lọ́dí aláṣàlà àlẹ́fún ó ní yá máa ṣára kúrọ́ ẹ̀yìn àfà òṣìlúkù tọ̀rí ọ̀nà ní kẹrin ẹ̀gbọ́n àìsàn ẹ̀yìn rẹ̀ máa lànà mọ́ wọ́n máa ń pè ẹ̀rin ọ̀nà àìsàn ọ̀nà yẹn ti wọ́n ti là tẹ́lẹ̀ fọwọ́ láàyè onímọ̀búra àyín falákùnmù ní bá ní ọ̀nà tó ti làálẹ̀ ní àkọ́dé sàbákún sábọ́n bàyẹ̀ náà ẹ̀bí gbáwájú torí pé ẹ̀ ń tẹ̀lé ọ̀nà tí wọ́n ti là lẹ́yìn ẹjá mọ́lù jóòsì ìrìn níbi jẹ́ àti ẹ̀yẹ̀ká lè ṣe báyìí ìfẹ́ àwọn àlè ṣe báyìí ní abáfi báyìí kẹsìn àbí gbẹ́sìn lálùgẹ́ ní bẹ́ẹ̀ ńlá gbogbo ẹ̀ tẹ́rin ọ̀nà ní fàkọ́dìtọ̀ dọ̀lárán bàáyìdà ẹ ti sọnù tébétébé ẹ ti nù rámírámí ẹni tí bá ti gbé ọ̀nà sílẹ̀ nígbẹ̀ẹ́ tí bá ti ń ní ọ̀nà míì tó yàtọ̀ tó mẹ́mú àbújá àbí ẹ ti sọnù jẹ́mọ́ ẹ̀ ṣé kìí tẹ̀lé láyé wa ẹni ọlọ́nà ẹ̀mí ọ̀nà àfọlẹ́bà yọ wọ́n ní pé ọba àwọn ọ̀gbọ̀n lọ wà ní road close ọba tó máa bọ́ọ̀dù padà àbí wọ́n lọ́nà ìnáwó jẹ́ gbaná sí ìtì bóyá bóyá close ní fíìsì dọ́gba ọ̀nà ó bá dí ọba tẹ̀ tó máa owó lọ́jọ́ padà sẹ́yìn. òṣèlú àfihàn ìyàmọ́ ni ọ̀nà ní kẹrin o ọ̀nà ní kẹrin o kí ló ní ẹ̀ tó pèsè yẹn ìlànà ìrìnsàlá tó nẹ́ẹ̀tì àbúdàrúdà náà fàábà náà ni ó àwọn fàábà gẹ́ ti pèsè sí lànà ẹ̀sọ̀lá bí àṣẹ tó lò àbúdàrúdà ni ìtìsọ́dún fi súnà sí kọrí nǹkan kó wà lọ́nà súnà kọ̀ọ̀sẹ̀ ìwọ̀n tí wọ́n ti kóra fún mọ́pọ̀ khairun umadawu min ijtihadin fi bid'ah ko ma de krakta lo ni bidin bid'ah ọjọ́ mẹ́ta àti ọ̀kan nẹ́fẹ̀lá àdùhà bí a méjì lẹ́yìn ní kéré bí àbí gbogbo dáàbọ̀ yìí láàrin rẹ̀ ti di mẹ́fà sí méjì ọjọ́ kìíní ọ̀parí ó dá ajé pọ̀ tilẹ̀ kò mọ́ lílọ ọwọ́ kákẹ́kẹ́ tó pè ẹni fúlọ́ alá one thousand ẹ̀sẹ̀ yẹn lè ti àdùnnú ìgbọ́n bí kíní ìdílé à ọdún pàájù ìtọ́lọ́ngbẹ láyé ní ẹ ó dá ajé pọ̀ lọ láti bí sílọ sọ́nà ìbàdàn lọ àbọ̀nà abẹ́kúta ọlọ́run lọ ó ti dóoru ó ti nọrọ mọ́tò ayé ẹ̀kọ́ kí ẹ dó lórí súnmọ́ dàbí kí ẹ ṣe wàhálà níbi ìdíje àbọ̀. ó wá ní ìnáka ìǹtẹ̀tẹ̀rẹ̀ káìrùmí àǹtẹ̀tẹ̀rẹ̀ kọ́ tẹ̀lé súnmọ́ tẹ̀tẹ̀ lálẹ́ ìlànà ní ẹṣíwájú ó dájú kọ́ ní ara ìwọ́n náà mú tuntun wá lọ́wọ́ tọ́wọ́mọ́lẹ̀ ìsìlámẹ́ fárík tàkù tàbí yémínà mútẹ̀mí wá sí lébà mọ̀ mí táyẹ̀ yẹ́mí ń kélé mi ẹni bá wà látara tó wà lálẹ́ mọ́ èyí tá a fẹ́ kókó lé tá a sì rí kókó bí díà lélẹ̀ olóòbá tó dé wíwá tó gbé ẹkún náà tó dá kẹ́lẹ́ pàtàkì ní ọ̀sán ọjà ń dẹ̀jẹ̀ àbí olóòbá kò ní gbé òun yọ làbẹ́ tó gèdè ẹ̀ ní ẹ̀tọ́ náà tẹ́lẹ̀ òun ni kó gbé ẹ yọ ebi ọmọ ẹ̀sìn náà ń tẹ́ni ilé wa tún dá mi lọ. abúlé bí wọ́n tún dìbò àbí abúdádọ́ àní wàlámù tó fi àtọ̀rí mọ́tàbá àtàlà tó kùgbà tó bá ti tẹ̀lé ọ̀nà kan lálẹ́ tó ò lè sọ ní. ẹ tó ṣe nǹkan ọgbọ́n ẹ̀rọ sábà bó ṣe ṣe bó làgbẹ̀yẹ lórí ó lè sọ ní. ìwọ̀n ibùdó àbí fẹ́ẹ́ di àlùkọ̀rọ̀ wa ẹ̀yìn àwọn ilé pátápátá sábẹ́ ọ̀rọ̀ rẹ̀ káàkiri lọ ni pé wàtíbá ìsálàfì sọ́ọ̀lẹ̀ àgbàtẹ̀lé ìsálàfì sọ́ọ̀lẹ̀ wàtífá àfáàrí him láti máa tẹ̀lé kí ni orí fa wọn wàtífáàrù láhùn àti mọ̀ wá pẹ̀lú jù sẹ́yìn sábà ń sọ̀rọ̀ sọ́lá Umar ibn Abdul Aziz rahimahullah ta'ala kan nanu àwọn khulafa ó kọ lẹ́tà sí àwọn pé anáwó làárá ayá lè áhùdí máa sunnati fáàmì ha nàbí ìfọ̀ sílẹ̀ kò sí àyè kankan wọn nígbà tí súnmọ táwọn bá ti gbélé láti bí nínú ìmúnẹ lókè ní òfin ọwá o nígbà tá a ti rẹ́rìí ìyẹn fẹ́ sọnù bákan náà ẹrú wa tún nínú ìṣẹ̀lẹ̀ yẹn nínú àwọn fuqaha al-Madina ó ní as-sunana as-sunana fa inna as-sunana iwabu ad-din súnà dọwọ́ yìí súnà ló jẹ́ fìdó náà wọ́n pé agbọ́dọ̀ tẹ̀lé àwọn sálà nìkan bí kọlu pé dìnnà nàbí Muhammadin àkàbárún ìmọ̀ ní mọ̀tì yàtọ̀ lẹ́lẹ́ fàtà àṣàrù. لملم في يقل الفتى آثار معترضا عن الحديث وآله فراي ليل والحديث نهار فلربما جهل الفتى أثر الهدى والشمس بارزة لها أنوار onídínú nàbíyí muhammadin àkàbárún nínú nàbíyí muhammadin àkàbárún ẹ̀sìn ànábì yìí kí ni information yóò mú gbọ́ pẹ̀lẹ́pẹ́ muhammad tó báyìí ọgbọ́n ni nígbà tó wá lọ́gbọ̀n ń gbọ́gbọ̀ ìyẹn ló fi padà kọ́ padà sí ìpínlẹ̀ ní ìmọ̀ ní ìmọ̀ fi yàtọ̀ lé ní ṣàkà ìwé tó bá bẹ́ẹ̀ débi tó lọ ìtọ́ ogun ní nǹkan ọ̀gbìn ẹjọ́ tẹ̀lé àlùmọ̀ tó yà ní ìkẹta àgbẹ̀ bí ẹsẹ̀ ìrìn ẹ̀ ètò ìrìn òde ibi tó ń lọ àtàlù ní orí pa àwọn tó ti kọjá màá fẹ́ nígbà bá ń mú àlẹ́ ní ṣàdé ìwà ààbìnrin wọ́n ṣe rí kó lọ́dọ̀ wa níbi ọ̀rọ̀ bánẹ́bí sọ àdéṣe àtàwọn aládìsí tó máa ń lò àdéṣe ní ìpèsè àwọn tó ń kọ àtàwọn oníṣúná tó ń lo àdéṣe ètò ìgbà lérò ìdíjì ìgbà wọn sáré àwọn mùsùlùmí lè pẹ́ náà ló máa ń kọ́ bí. àtẹni dábàá nínú alẹ́ lẹ́ṣàdì sí wà á yí fara yóò lẹ́yìn ló wà lẹ́ṣàdì sí nàárọ̀. torí pé mo rò pé mo rò pé tọ̀sán yẹn oṣù wa ní òkùnkùn ni ọjọ́ bá dìde bá dé bá rẹ̀ àti kí ní àti ẹni gbájú látijọ́ yìí tí yẹ tí yẹ ìmọ̀lẹ̀ bí ẹni ọ̀fẹ́ ti lanu gbogbo alẹ́ ọmọdé rẹ̀ sí ìtọ́jú bá ti dàmú dàmú dàmú wá ní òkùnkùn sílẹ̀ bá mú ọkà ara ní ga ewu tí ìṣe wàhálà wá ní alẹ́ àná bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ tó bá ṣe ròrí ọtí dàmú dàmú dàmú tọ́lọ́ bá mi kí ẹ̀rí kan wá bẹ̀ tó sọ wàhálà ńlá àwọn tí mi jẹ́ sí sùn báyìí ẹgbẹ́lẹ́ ní àṣẹlẹ̀ ẹni ráàlì tọ́nu ẹ̀tọ́ òun ló fi ní ọ̀tọ́ ẹ̀tọ́ tẹ̀lẹ́ ní òkùnkùn lọ ṣe ọ̀nà arúgbà lọ́wọ́ ìdàrí láyé fàtà àsáró lòdà èyí gbà mí òní nù ọ̀nà ìjọ ọ̀nà yóò sọ̀rọ̀ yóò máa dàmú káàkiri ọ̀sánmù tó bá àgbéga tó ń la àníwá rẹ̀ ìgbọ́n tí mọ́lẹ̀ tí ń bá bí ẹ̀sìn báyìí ẹ tó ní onípa olówó kálukú wa kátẹ̀lé orúkọ àwọn sọ́láfù wa ní inú àfáàní ọ̀rọ̀ pé àlùfẹ́ tó fi dé ìgbèlè àtàárí mọ́ kó tẹ̀lé mọ́ fàṣùgbálẹ̀ zamana kàfi fi kìhí wà fi àṣàrí fàṣùgbálẹ̀ zamana kàfi fi kìhí wà fi àṣàrí fàṣùgbólógbèlè fi kìhí wà ní àtàárò mọ́rùtẹ́fẹ̀ẹ́ بقاصد الماء فوق الشمس والقمر بقاصد الماء بقاصد الماء فوق الشمس والقمر ó ní àlùfíkù fìdí àgbọ́yé ẹ̀sìn káwá bọ́ọ̀sì yẹn yóò di àfáà tẹ̀lórí pani torí wọ̀lẹ́ rẹ̀ tìgbọ́ yín bá tẹ̀lórí pani síwájú. tọ́ba lọ ọyá ayá kùránì kùránì kùránì àbí súnmù tó àbíkọ́ padà sí àgbẹ̀yìn sálàf àbí hmm? ẹlòmí àníyàn rẹ̀ dá àníyàn tó dá níbẹ̀ sí kúránì yóò àmọ́ tuntun tó ń fẹ́ ẹlòmí àníyàn rẹ̀ dá àbùkọ́ kò fi àgbẹ̀yìn ta ní tú àgbẹ̀yìn sálàf nígbà tó yẹn tún tó ń tó káyọ̀rọ̀ òun náà tí ó kiri jáde lè náà tí ó ń tún sọ̀rọ̀ jáde ìgbà tó ti rí ó kiri jáde wọ́n ní ìjáde náà sọ́nù àyà sálàf lè lè ìjáde jẹ́ mélòó àní 40 níbi tó ń tó káyọ̀rọ̀ òun náà tí kúkúrú bí aṣọ ìrìnrìn tọ́lọ̀ sọ pé ní gbogbo òjò tọ́lọ̀ mú wátáyẹ̀ ní ẹ̀ta yìí kí ni ẹbí dáa àwọn olóná ìlú màálù ọ̀tọ̀nà ọ̀rọ̀ àdìmọ́ ń káàkiri àti òun nínú ìlú náà ẹgbẹ́ ẹ̀mọ́ pé ẹ̀sìn dáadáa ẹ̀mọ́ ń kọ́ bàjẹ́ ẹ̀sìn gbọ́ lọ́wọ́ lágbọ́ but kúkúrú jáde ẹ̀rọ bá àwọn òkúrú yìí jáde ń bẹ́ẹ̀ wọ́n eh, kan rẹ̀ jáde but àní ah, báyẹn làágùn jẹ̀ nàbí ọkàn ara dá padà ní ṣùgbọ́n orí kan náà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 nítorí jámù ni lẹ́yìn ẹ̀kọ́ra ẹ̀ jọ ara tó lè pe ìkójọ yẹn láyé yẹ umaru ilé tani ń kójọ sí tani lídà wọn láti rí pé ní àyè tuntun tuntun lọ́dún pé fi àlùfíkù fi dín níbi àfáàrí mọ̀kútẹ́rì ni ni pé pẹ̀lú kọ́ ọmọ forí pátú lọ́dún gbàgbọ́ yẹ̀ sí fásitì àlùfáà mọ̀ràn náà kàfi pé kí ń wá fi àtàrí gbìyànjú bọ́ ti gbọ́ sí yé wọ́n sì mọ orí àwọn ẹni ṣíwájú àṣogó lùgbèlú fété ìwà àbárò mọ́rù tẹ́fẹ̀ ọ tó bá ń gbọ́ tó ń gbìyànjú láti gbọ́ sí yé tó ń tẹ̀ lórí pa yóò gbé ẹ̀ka bí kọ́ sí ìdè ńlá ìfà ọkọ̀ ṣáàmùsì wà lùkọ́mọ́rí ìtura pẹ́kẹ́ tọ́lọ́ lọ ti ga àbẹ́wà tó pé wà tárìkù lè mìíràn ìwàlùjìdá lìfìdí lẹ́yìn náà káfí àǹfà àlùjìdá àǹfà ilé jíjà nínú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ káfí lẹ́ sáàlẹ̀ dìbé tó láàrín ara wa sáàlẹ̀ zẹ̀mìnà fọ́ra sáàlẹ̀ zẹ̀mìnà fọ́ṣà mo bá hásà ọ̀rọ̀ ẹ̀sìn kájọ bí ẹ̀rù ìtẹ́ sọ̀kọ́ àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ pé ẹni yóò fódòdó gbọ́ àbí àkẹ́wà sí ẹran dórí lórí ríkù ẹ̀yìn sí ẹ̀rọ pé ẹgbẹ́ jáde lọ́ba àkọ́kọ́ ọ̀tọ́ gbọ́ ni ìdáwọn àgbàmọ́ bíra fi gínú ìrìn àtẹ̀jẹ́ ìjáde títà ní títà ní ẹ̀kẹ́ lórí àdúrà ló kù fóun àwọn tó ń tẹ̀lẹ̀ tó ẹ̀ lẹ́yìn mẹ́tẹ̀kiri láti jákò òun tí ó ti sáyẹ̀nsì ẹ̀ tó bá sọ́tọ̀ la ìgbàgbà tẹ́rẹ̀ ní báyìí èyí tí ó mẹ̀tẹ̀ lọ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ tí àdúrà ló kọ́ sálábò dàmú ara sí ẹ̀ pé wádìí wádìí ẹ̀ sàlẹ́ǹdì ẹ̀ náà ní kí nígbàdí wádìí sàlẹ́ǹdì jọ ní kí láti dìbẹ́tì ìtàlù àsúnà àfàlù àwọn sàárè tí wọ́n fẹ́ mọ́ sọ olóhùn ọ̀gá àbóyín tó tó ní bá tó bẹ̀ jáde ní ilẹ̀ àmù láàrùn káṣù ní tó tó pé ṣéwù kí nìkan lálà lójú oró wá nìkan lọ́mọ ẹbí tẹ̀lé ẹjọ́ àbí lórí ìkẹjọba ọ̀fẹ́ ìwé ti sáà mara rẹ̀ irú yẹn làwọn afá ní kò dá ọlọ́ni iná lẹ́dínà yùmọ̀rú na fi sá àtìláfí dọ̀lá lè gbà éè kí ẹ mọ̀ sí fàǹfà lórí ọ̀rọ̀ àlùkìyàmù ó dé àná lówó àkẹ́kọ̀ọ́ ìwọ́n náà wá ń kẹ́rì lọ kálùkì àmọ́ ìwọ́n náà níṣẹ́ ẹ̀rí bákan ọlọ́run ètò wà dáadáa ló ń gbé lẹ́bàá pírí èyí ó ṣe ló ń àwọn ẹ̀kan ìbàjẹ́ náà fi rinlẹ̀ láti lè bá àtàkù dúdú dùn owó dúdú ṣe irú yẹn ọ̀rẹ́ ní sí rẹ̀ táìmù yẹn lè sí ọ̀dọ̀ àwọn tí ó gbọ́ òdòdó bákan ọlọ́run àmì náà náà sí ó wà náà àwọn èèyàn mọ́ ìjáde ìṣòlá àbí tí ń jiyàn lórí tọ́lọ́run kéèsè èèyàn bọ́ọ̀lù kéèsè èèyàn òde òṣèlú olórí ọ̀rọ̀ ẹ̀sìn gbègbè èrè elimi kò sí kìíní lẹ̀ kò sí mọ̀ nílẹ̀ ọ̀yà tẹ́bi ọkọ̀ láṣẹ ìtọ́ni mọ̀rídì ìlànà ìṣirí tí wọ́n ń lò ẹgbẹ́ pé ìlànà burúkú nílò kò ẹ̀rẹ́ ló ń jẹ́ pé àníyàn rẹ̀ dàbí ẹ̀ta fò dodo orí ilẹ̀ kọ́dọ̀ lè mọ́ jẹ́ mùsùlùmí ó gba àyíbẹ̀ kọ́ bọ̀tẹ́ mi ẹmọ mọ̀ fẹ́ pé mọ̀ bẹ̀sì jẹ́ ni kò sí mọ̀ ìlànà ìṣúní tó wá ń lò kò mọ́ pọ̀ rẹ̀ sí látòdì ìlànà aláwo ẹlẹ́bọ ló tún lò ìlànà ṣètọ́nì ló tún lò ìyẹn ò àmì ó ti sáàdì fún dípò káwé sáàdì fún èèyàn bẹ́ẹ̀ àbí tó bá lódodo pọ̀ kódà fún ẹ̀jẹ̀ mùsùlùmí tó bá lódodo mọ́ wọn tó bá jẹ́ ọ̀rọ̀ lẹ̀ yẹn lẹ́nu bá tí ẹ sàlàyé ẹ̀sìn fún gbogbo gbogbo tó ń jáwé àgbálẹ̀ kódà àbí láyé ẹ̀ sọ́lá fún ẹ̀bẹ̀ tẹ́lẹ̀ lórí ti tọwọ́ rẹ̀ lẹ̀ sáà òtọ́ ni tó sọ yìí. bákan ọlọ́nu àmínà náà ti mọ ìjáde ìfìlà ẹlẹ́ni tó mọ̀ díẹ̀ lórí ẹ̀sìn ọlọ́ọ̀bì gẹ́rẹ̀ ẹ̀yìn kò sí mọ́ ń lẹ̀ pọ̀lá àwùdá kẹ́nu ń gáìdẹ̀ kò ìṣẹ́gẹ́ tí ń gáìdẹ̀ fàlá kìtàbí munir kí à ń kọ́ kò tí ẹ̀mọ́ ká ó sì fẹ́ jiyàn lórí ọ̀rọ̀ pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tó fẹ́ aka yi yẹn lókè bàbá tiẹ̀ fún akílàákàyè ọ̀rọ̀ ẹ̀sìn ńlá fẹ́ sọ fẹ́ẹ́ tó wà ni bàbá tiwa akílàákàyè kà tí ò bá dà ìlú yẹn ṣe àníwé sí bámu àná wọn sábà máa ń tu ẹgbẹ́ àbáyé ṣe sínú àkídà yìí in fact wọn á parí sẹ́yà lóyún lọ́dà sọ ẹ̀kọ́ ìtì ọ̀bọ̀ yìí sẹ́yà yóò tún gbadá rí sọ̀tọ̀ kọ́ lóun ṣe rọ̀ àtẹ̀rẹ̀ ṣe náà. Ànábì ní inna abgadar rijal ila Allah al nínú àwọn tó lóun ń wéètì ní al alkhasu ẹni tí bá ń jà àjàngbìlà ní kẹ́mọ̀ kọ́ ìdí fún báyìí kò ní juwọ́lẹ̀ tàbí kò ní juwọ́lẹ̀ irú wọ́n kan lo ayé orí táwọn àfà àwọn òjuwọ́lẹ̀ fún èrè láyé tó bá sì jà àwọn èrè rojọ́ àìbẹ̀kọ́ ni wọ́n wà á bẹ̀ wọn ni tẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ èdè <laughs> yìí parí èyí wọn rú yìí sọ̀hánàlá aládùn àlùkàfù oníjàǹgbé lànà kò sí ń tẹ́lẹ̀ sọ èyí tó bá wà náà ni ó wà tó bá jọ́rọ̀ ẹ̀sìn náà èyí tí ó wà náà irú yẹn ni àǹsára fún mọ́ sọ ìtàmọ́já àníbi ni mọ̀dọ́là kọ́ọ̀mù bá dàúdá kánú àléhì ìlà òkú ìtẹ́lẹ̀ àwọn ẹ̀kọ́ ní sọ̀lẹ̀ lórí pàtàkì wà lórí ìmọ̀lẹ̀ tẹ́lẹ̀ pé àríyànjiyàn tí ò nẹ́fẹ́ sí ìyẹn ló bá gbogbo àwọn àwọn tírọ́kù mi tán sọnù láti ìpayé gbogbo àwọn bíṣú àlùmọ̀rísì gbogbo àwọn ẹ̀bẹ́ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ àwọn ìlànà burúkú tó gbé wá fẹ́ ìfúwọ́lẹ̀ tọ́ta jíyàn jíyàn jíyàn ó jẹ́ fẹ́ máa sọ̀rọ̀ gbogbo wa fún ìbùnà àtọ̀ amúrúbùnà bẹ́ẹ̀ gbogbo ọbẹ̀ yẹn tọ́gbọ́n ìlànà mí sí oran jù àtìgbà iná ìgbẹ́dẹ́ ṣàlàyé fún ẹ̀ ní juwọ́lẹ̀ àbí ìrẹ́ wà àyínà o bídíà òpin àìmọye èyí tó ti fóòmù fóòmù fóòmù fóòmù àbá bídíà òfin náà ní gbogbo bídíà kíní kúkú rẹ̀ gbòmí ẹgbẹ́ àdójú kálukú kálukú ọ̀dà ń pa àtìsí rẹ̀ pé ti sa ìpè ìlànà tí ó lọ́nu gbogbo tó yàtọ̀ nìyẹn nígbà tó yẹn nínú ẹ̀ló sọ tí ààrẹ ní tí bàbá ó yàtọ̀ sí tí àfáàsọ òkè bàbá rí ààrẹ sí wọlé ní tó gbọ́ yẹnu òkè ṣé òun lágbẹ́rẹ́ òtí ìsí ẹja fọ́lù rẹ̀ àti yóò sọ àtàmọ̀ pé ẹgbọ́ ẹ̀ gbé bídíà wọ́n ti fẹ́ kọ́lù ṣé òun yẹn ni bàbá ń kígbe pé ẹmọ bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ fún o ẹmọ bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ fún báwo lẹ́kọ̀ọ́ nínú ẹ̀kẹ́tẹ́pẹ̀ tó wọlé yẹn ní lálálá ìjìnà sí ẹ̀tọ́ òun yẹn lára fún tó ti bẹ́ẹ̀ náà kọ́ dò ní bídí àgbẹ́gbẹ́ nílò òsìnlẹ̀ ní nínú ẹ̀yẹn láàrin ní kẹfẹ́ lọ́nà ìjòkósì aládùn lẹ́kásùn ìròyìn pé àdébì sọ wà lára rẹ̀ ọkùnrin ìlú bàbá wọn so táwọn afá bá ń sọ nígbà pé lórí ti tá mìíràn rẹ̀ bí àwọn káàkiri ẹlẹ́sẹ̀ ọ̀sán òun sálájì ẹlòmídòkè àwọ̀ ìrẹ̀lẹ́rẹ̀ tí yẹn ọ̀sán òun ìlú kó tí àwọn ẹlòmíín tó gbà ní pé kẹ ẹ ṣàlàyé òdodo kẹ ẹ fọ ìlànà ẹ̀rẹ̀ kẹ ẹ fọ gbogbo káyọ̀ mọ̀ òdodo ìmọ̀tẹ́ lọ fún ìfẹ́ dájú mọ́ tó gbọ́n ẹ̀fẹ́ ń wó òdodo àwọn ọmọ ìfẹ́ tó ṣàlàyé fún alimọ́mù ṣáfì yíò rahmatullahi alayhi ó ní mo máa ń fẹ́ pé a bá jọ ń dìbéètì ọ̀rọ̀ tájọ ń jiyàn bá irú yẹn tó dáa ẹ̀gbọ́n kó jẹ́ pé òdodo wà látọ̀dọ̀ ẹni tí àjọ jiyàn yẹmọ ìyẹmọ ìlú lẹ́nu ìbá nínú gbogbo wa kódà àtàlà ìfẹ́ tún nẹ̀ káàtà bẹ̀ lóbi lóbi tó gbogbo àti ó tó bá lọ́dọ̀ rẹ̀ wọ̀n ní ti gbọ́ra mi lójú pé àti ọ̀tẹ̀ tèmi ló tẹ̀. bákan náà tó bá wá lọ́dọ̀ rẹ̀ ntẹ́ mi ò mọ mo tó kọ́ láti ọ̀dọ̀ rẹ̀ àwọn ẹbí rọ́ra ti ẹ̀rí jẹ̀ wáyé tó ní ju wọlé. ẹ máa fi fẹ́ àbúlágbájá ẹ̀mí ráìtì ẹlẹ́mìnira ẹja kan sá sábà tó wá ó dàgbẹ́ kí ẹ̀sọ̀ pé tí òun yóò dé níbi yóò ṣe ní ìgbésẹ̀ tó yóò tẹ̀lé ìṣẹ́ láti ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ là ń kọ́ ẹ̀lẹ́kọ́ lọ́dọ̀ ìmí ẹ̀lẹ́kọ́ ní ọ̀dẹ àlàyélémú akátún wà àtọ́ ìmọ̀ ní kọ́ títí ni kọ́ gbà ẹ́ àwọn ìtọ́ kọ́ gbà bí kí ká fún ẹ ọkọ̀ fún ìrànfọ̀ ọkọ̀ fún ìrànfọ̀ fún ẹ tó ń jẹ́ ìmọ̀ nìyẹn ebi gbogbo àwọn kí ẹtù ẹkọ fáwọn lékè gbogbo àrùn yìí lẹ́rọ kí àkíyèsí nínú àwọn ìlànà àníbàbọ̀ sọ́nà àdúrà ìpínlẹ̀ àwọn olùmọ̀háṣẹ́ ọ̀dẹ́ alátàlá àní mo ní àgbàkì ìràwọ̀ sọ́lá yẹ omi mo lọ lọ́wọ́ ọ̀sán mo bá lẹ́rìí jẹ́ kẹ̀kọ́ fàfẹ́mi ó ní fàfẹ́mi àsùwátà rọ̀jìlẹ́yìn ànábi gbọ́tọ̀ méjì ẹ̀mí ti kan pariwo ẹ̀fọ́lá fáṣe ááyà tí wọ́n jọ síra wọn gbọ́yé ẹ́ sì fàfà lórí àyà kan fàkàràdà àlẹ́yìnà rọ̀tún àṣálàm yóò rọ̀ fún fi wájú àlìjábọ̀ nígbà níbi jáde tó bá ìyẹn rí kójú ẹ̀ chéjì àbálẹ́bí bínú ti táwọn ènìyàn ṣe fàkọ́ọ̀lá ìnámà hálàkà mọ̀nkánà kọ́bùlà fún ìsìláàfì yìí fún kìtà pé tó pa àwọn ẹni ìṣíwájú ẹni pé fẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ bí ẹ̀yìn ó ti fi kàn kò ti juwọ́ lẹ́ẹ̀kan ìkàlùkù rẹ̀ mọ̀ ẹlòmí máa wà àti tó jẹ́rìí àti tó jẹ́rìí kó láì pé kí ẹ lè bá lékè ní kó lè bá lékè tó bá ń bẹ́. bákan náà jábìrì fún àbdùlá lánàá ọ̀sán sọ pé ní láàpá alámúlẹ̀ ẹnìmọ́ sí tó bá wù bí ilẹ̀ ìlànà ẹ má lọ kọ́ mọ̀ torí pé ní aládàáni àfà kánà ẹ̀rọ rí proud káwọn fi ti fáàrí ẹ̀yà sílẹ̀ rí tiẹ̀ káwọn á sòfà àríká mọ́ fi fi àríyànjiyàn láàrin àwọn òbí ẹ̀sán ìdákùnmù pàlá tàfáyàrú bí i mọ̀dálì àríkọ́ mọ́ obi tó lọ tó ti rọrọ̀ dálẹ̀ tí wọ́n ti mọ̀ fa iyàn tẹ́wọ̀n ẹ̀lẹ́ bí ọ̀gá kàmọ̀ fa àlàsáàlẹ́ká fanáàrù fanáàrù ní tó bá ti bẹ́ ẹ̀ inú ọ̀nà nílọ so eléyìí nínú kódà alibama kẹfẹ́rí jìnà àjàdílé òun bílẹ̀ sí ìyá àkàn wọ́tẹ́bà jìn ọ̀nà tó dáa pẹ̀lúpẹ̀ ní ẹ̀mú òdòdó àfàbà láàrin àwọn ọmọ gbọ́rọ̀ yẹ̀wò ìgbàmí ọ̀pọ̀lọ̀ dà nẹ́bì ìgbà táwọn àwárí fẹ́ jáde pé àlítẹ̀kẹ̀rí ẹni tí àlírẹ́ tí wọ́n ní abúlé náà bá ọ̀bẹ́ látàlá àlùhùmọ́ ọlọ́mọ ẹni dìbẹ́tì àkẹ́ni 2000 lẹ́ẹ̀kan náà ẹjúwọlẹ̀ tá ìlànà tá a fẹ́ rí yóò dá ẹ̀kan ní four thousand lórí dìbéètì kan tó àárí orí fa ìlọ́rọ̀ ẹ̀ sára ó lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ìtẹ́yìn ọmọ ẹ̀sìn tí ò ní lè tún kẹ̀kẹ́ tí ó tún bí wàhálà èèyàn ní ìtumọ̀ èyí ló fara hàn fáàbí wọn kọ síra ń ka ọ̀rọ̀ àdìjẹ́dẹ́ ìyànjiyàn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ ní àdábùjìdáàlì oríṣiríṣi tíra ní ọkọ̀ ní ìrìnà àdábẹ̀lẹ̀ ṣẹwàárọ̀ wà lọ́nà àbọ̀rọ̀ oríṣiríṣi orúkọ ní wọ́n sọ so ilé nínú ìṣe kí atọ́mọ̀ nígbẹ̀dẹ̀ súnmà kí ọlọ́mà sọ́nà àtàrà kí ó sànù wa kí ìpàdé fún àgbẹ̀wé ẹ̀sìn fún wa ṣálá tààlà dáàbò wa ti pẹ̀lú ọ̀sìn káàbẹ̀ parí fẹ́rẹ̀ àtàgbàdàn mọ̀kọ́dúnmọ́tì àrùsálọ́tì ìdúnàbẹ̀tẹ̀ àgbẹ̀rẹ̀ wa ní rahmatullahi alayhi وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين. الله الله سبحانه وتعالى